الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قلوبا كيوبا صلاة الله بعد صفوة قيا أيها الذين آمنوا أن ẹ̀yin onígbàgbọ́ لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله owó yín àti àwọn ọmọ yín ẹ má ṣe jẹ́ kí wọ́n kọ́ di yín kúrò níbi ìmáa rántí ọlọ́run ọba wa man yaf'al dhalika fa ulaika humul khasirun ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wà nínú àwọn tí wọ́n ti pàdánù tí wọ́n pòfo ọlọ́run bá ń pè wá sí àkíyèsí nípa ìṣesí tó wà fún owó àti ìṣesí tó wà fún ẹbí pàápàá jùlọ ọmọ wọ́n máa ń jẹ́ sábà bí ìkọjí ẹni níbi ìmárùntì ọlọ́run ọba ìkan nínú àwọn sọ̀hábà ànábì Muhammad sallallahu alayhi wa sallam Hanzala Hanzala ó pàdé Abubakar ìjọ kan radiyallahu anhu ó wá sọ fún Abubakar ó ní mo ṣàfiyèsí wípé gbogbo ìgbà tí a bá ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ní inú mọ́ṣáláṣí àbí ní àyè ibòmíì mo ṣàkíyèsí pé ìgbàgbọ́ mi máa ń lọ sókè ìgbàgbọ́ mi máa ń dúró ní gbogbo ìgbà tí n bá ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n tí n bá ti lọ ilé tí mo wà pẹ̀lú ìyàwó àti ọmọ mo máa ń ṣàkíyèsí pé ìmọ̀ọ́nì mi máa ń lọ ọlẹ̀ nígbà tó sọ fún Abubakar radiyallahu anhu Abubakar ní kadhalika ana ash'ur ó ní bẹ́ẹ̀ mi náà ṣe máa ń fi ìlú ẹ̀ nìyẹn tí bá ti ń bẹ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ọ́nì mi á ga tí bá ti padà sílé mo rí pé ìmọ̀ọ́nì mi máa ń lọ ọlẹ̀ hayya bina ila rasulillah sallallahu alayhi wa sallam jẹ́ ká lọ bá nọ́bí sallallahu alayhi wa sallam wà qassa alayhi al-qasas ọba ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fánọ́bí sallallahu alayhi wa sallam ànọ́bí ní kadhalika alhayat ànọ́bí níbi ilé ayé ṣe rí nìyẹn sáà fàṣàà àsìkò sásìkò ni àwọn àsìkò orú àsìkò ọyẹ́ àsìkò gbádùn àsìkò nira àsìkò kan wà ìmọ́lẹ̀ alọ sókè àsìkò kan wà ìmọ́lẹ̀ àtìkè ni ànábì ó oyé wọn pé tó bá ṣe wípé bí yìí ṣe ga tẹ bá wà lọ́dọ̀ mi yẹn ga gbogbo ìgbà ni àwọn màláìkà ò bá máa bọ̀ yín lọ́wọ́ ní títì nígboro mọ̀dínà wọn ò bá máa bọ̀ yín wọn látara pé yìí ga tó àdámọ́ nìyẹn lèèyàn ti gbọ́dọ̀ wá ṣọ́ra àwọn tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ nǹkan lé ayé wọ́n máa ń jẹ́ kéèyàn gbàgbé ìmọ̀ràn sí ọlọ́run ni dúkìá lé ayé ó máa ń jẹ́ sábàbí kéèyàn gbàgbé ìrántí ọlọ́run ẹlòmíín gbà tí ò sì di landlord ó ń ṣègbìyànjú lóríṣiríṣi ó ń kírun dáadáa ó ń so àwọn èèyàn kó ń fìwà dáadáa bá wọn lò ọjọ́ tóun náà di landlord tán lódi wípé báwọn èèyàn bá gbé nǹkan síbi kan wọn mọ́ gbé báwọn èèyàn bá ṣe nǹkan kan á ní ṣé wọ́n fẹ́ ba lémi jẹ́ ní ẹ̀rí bọ́n ṣe lítà gbogbo lémi bọ́n ṣe dọ̀tí gbogbo ẹ ní ṣe fẹ́ mọ iye owó tí mo fi kọ́ léyìí ní ẹmọ dààmú tí mo ṣe kí n tó kọ́ ní ẹlòmíì bá ti ní mọ́tò báyìí wàhálà dé béèyàn kan bá rọra crash mọ́tò ẹ̀ báyìí àwọn dáràn òyìnbó rẹpẹtẹ ní o béèyàn kan bá rọra ṣe mistake tí wọ́n fẹ̀gbẹ́ lé mọ́tò ẹ̀ báyìí àbọ̀ fẹ̀yìn lé àbọ̀ jókòó lé wàhálà rẹpẹtẹ dé àwa di ẹni tó ń kanra bí ajá ilé kuru nígbà tí ò sì ní mọ́tò yìí tẹ́lẹ̀ èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ làwọn èèyàn mọ̀ sí tí ò kí ń kanra tó káwọn èèyàn mọ́ra ṣùgbọ́n jọ́ tó di póun náà ń lo Mercedes Benz tó níṣẹ́ ẹ̀mọye tó ń ta mọ́tò yẹn ni ẹ̀mọye tó ń ta venza ń ṣe ni òun ló bá di wàhálà ẹlòmíì ṣáájú kó tó lówó gbogbo àwọn èèyàn ni wọ́n súnmọ́ òun náà máa jókòó láàrin àwọn èèyàn ni nígbà owó dé tán tóun náà di ẹ tó ń wọ white white ní gbogbo ìgbà ló di pé àìlú mọ́ṣáláṣí yẹn kí wọ́n máa bá wọn tálákà jókòó papọ̀ wọ́n máa rí mi fínà ó nígbà tí bá ti lọ ń jókòó pẹ̀lú àwọn tálíkà á di pé tí bá ti ń jókòó pẹ̀lú wọn gbogbo ìgbà àwọn pípù yẹn wọn ò mọ̀jú kan máa tọrọ owó lọ wọ́n á máa tọrọ gbogbo ìgbà ni à. Ah ìwọ ti ẹ̀dúpẹ́ fọlọ́hún pọ́lọ́ ń gbé ẹ sípò táwọn èèyàn ń rí ẹ tí wọ́n wá ń wò pé kí wọ́n máa tọrọ lọ́wọ́ ẹ̀ inna Allaha yuhibbu an yura asaru ni'matihi fi abdihi ọlọ́run nífẹ̀ẹ́ sí kó máa rí orí pa pé à èmi ọlọ́run ṣe oore fún lágbájá ọlọ́run nífẹ̀ẹ́ kó máa rí lára èèyàn àwọn èèyàn rí orí pa pọ́lọ́run ṣe oore fún ẹ ni wọ́n fi wá tọrọ lọ́wọ́ ẹ̀ nígbà míì sì wà ipò tí wọ́n gbé ẹ sí lè má tó bẹ́ẹ̀ nígbà tí ọ̀yọ́ wa bá wá bẹ pé àfa ìjọ ẹ sáré yá mi ní three million mo fẹ́ sáré fi de nǹkan kan mọ́lẹ̀ ni project kan ni òun náà fi lọ̀ mí mi ìfẹ́ kó bọ̀ ẹ sáré yá mi three million ni wàá bá rẹ́rìn músẹ́ pé three million ah ẹ rí bí mo ṣe wà yìí béèyàn bá bó bá fún mi pa bí mo ṣe wà yìí mi ń wọ́ọ̀tì thirty thousand naira kálẹ̀ ṣe èyí ń sọ̀rọ̀ three hundred naira nísìn mo lè sáré tọwọ́ bàpọ̀ àbí kí n wọlé àbí kí n wọnú àkáǹtì mi ṣùgbọ́n tírí mílíọ̀n yẹn ìwọ náà wàá tún dúpẹ́ fọlọ́hún bóyá o yọ ọkùn ni ikùn tó yọ làwọn èèyàn ń tàtàrà ẹ̀ wò pé olówó lọ́wọ́ ìwọ náà dúpẹ́ fọlọ́hún látara pé o yọkùn àwọn ẹlòmíì lè fún ẹ níyàwó gan tán ní mẹ́fọ́ olówó lọ́wọ́ so ikùn tó yọ yẹn tí o bá ti jẹ́ ikùn ti eléyìí tí o pa ikùn tọ́lọ̀ ní oyè ọyọ́ ìsìn ààrẹ náà ni káfá bìlákìm ń sìn kọ́lọ̀ ń kẹ́ wọn kọ́ wá yọ ọkùn sìn ẹ̀mẹ̀kọ́ ọ̀yá kọ́ máa gbá owó àfa yẹn ti dé ẹni bọ́ ṣe rọra rẹ́rìn músẹ́ ikùn rẹ rí yẹn bó ṣe wà yẹn owó ni o àwọn ikùn kan wà ikùn owó ni ikùn ọlá ni léèyàn bá ti ń yọrù yẹn bó tiẹ̀ jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ó tún bú àwọn ọ̀yọ́kùn ẹ̀ bá jẹ́ mùsùlùmí dáadáa o ní láti máa wọ́ọ̀ṣì tọ́mì ẹ̀ nínú àpèjúwe tí ó dá ni tí kùn tí yọba yọba kẹ̀ wá wà moderate ikùn míì ní yíyọ wà moderate rárá rárá kó má ṣe ikùn wa ní ikùn àwọn ọmọ náà kọ́lọ́ọ̀ba ànábì sallallahu alaihi wasallam ó bú àwọn tó yọ kùn ó bẹnu àtẹ́lù wọn ṣùgbọ́n gbà mí wà èèyàn máa yọ ọkùn tó jẹ́ pé ikùn ọlá ni ikùn àlàáfíà ní bọ́tẹ́lómi tó bá ti yọkùn kó tètè lọ kọ́nsọ́ọ̀tì dókítà ni sòwọ́ náà lè gbéyàn sípò táwọn èèyàn máa wò pé ah, ah, àáfà yìí olówó lọ́wọ́ kò sì ní nǹkan lọ́wọ́ táwọn èèyàn bá wá ń bá ẹ látara pé wọ́n rí ẹ bẹ́ẹ̀ má wàá kọra mọ́ wọn nígbà míì ó lè jẹ́ kọ́nà àtù ìnítẹ̀lọ́rùn bóyá òun lọ́lọ́run ṣe fún ẹ o kì í tọrọ o kì í béèrè o sì kì í try láti àpíà gẹ́gẹ́ bí ẹni tí ò ní ẹlòmíì ò ní àwa máa ṣojú àánú káàkiri ah, bóyá ti bá tiẹ̀ ṣe kiri bóyá àwọn èèyàn máa tiẹ̀ rí pé bí ń pa mí ó wà bẹ́ẹ̀ fẹ́ lómi ṣùgbọ́n lómi bébí bá ń pa báyẹn lè mọ̀ láíláí ọlọ́wọ́n bá ní tààrífù hóńbìsímáhùn àwọn àpèjúwe kọ̀ọ̀kan lẹ́kọ̀ọ́ a máa padà rí lára wọn kó dàbí pàfà yìí ò lówó lọ́wọ́ kó dàbí pàfà yìí ní bùkátà kó dàbí pé ó nídìí ìrànlọ́wọ́ la yas'aluna an-nasa ilhafa wọn ò ní béèrè lọ́wọ́ àwọn èèyàn láíláí àwọn èèyàn kan wà tí wọ́n bá ń kú lọ báyìí bọ́dọ̀ ń ṣe dá wọn kọ́ máa kú lọ báyìí wọn ò ní tọrọ ẹwà tó dáa ni ṣùgbọ́n téèyàn bá wà nípò pé kó tọrọ Islam ò kọ pé ká tọrọ torí wípé ẹni tó yẹ kó tọrọ kó fi bí àwọn bùkátà kan tó sì láwọn tó lè béèrè lọ́wọ́ wọn tí ò bá béèrè táwọn aburú wá fi ń ṣẹlẹ̀ sí ọlọ́run tún máa bí oya òyà àrẹ̀ òyà ó ní typhoid ó malaria ara sì ní mọ́lẹ̀ kò sì lówó tó fi rògùn ó sì láwọn èèyàn tó lè bí irú bẹ̀yẹn kó béèrè yàn ni nínú wájibù ni ọ̀ràn yàn ẹ̀sìn ni tó ra gbọ́dọ̀ dáàbò bo ara wa. so gbogbo tá a bá ń ṣe a gbọ́dọ̀ mọ límìtì ẹ̀ ẹ̀mí láìkí kí máa tọrọ nǹkan ni àwọn àsìkò kan wà ọ̀rọ̀ yàn ní kó tọrọ o nísìnyí fàpẹẹrẹ èèyàn wà nípò ẹ tó yẹ kó ti fẹ́yàwó kò wá lówó tó lè fi fẹ́yàwó kò lówó tó lè fi fẹ́yàwó ó dẹ̀ ti wà nípò pé kó fẹ́yàwó ara wa ń dà á láàmú ó wá bẹ̀rù pé a níbi tọrọ dé ìwọ ọlọ́run màwa láàmì tí òun ò ní ṣe ṣìná báyìí owó mà ní òsì ìwọ náà ibo ni mo fẹ́ gbé gbà irú ẹni yẹn tó ti bá rẹ̀ ń kọ́ndíṣàn kó ń pé hey níbi tó dé yìí ìwọ náà tẹ́rù ti ń ba òun náà irú ẹni yẹn ó lè tọrọ owó láti fi ṣe nìkan ẹ̀ owó tó wá fẹ́ tọrọ láti ṣe nìkan ẹ̀ ṣẹ́mẹ̀ pé wọ́n bá ní wọ́n ló gbọ́dọ̀ sọ sàdáàkì ìyàwó tó fẹ́ fẹ́ sí lóhun ò gbà ká lọ kábọ̀ àbú ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sọ sàdá kí yẹ náà ó wá owó tó máa fi gbalé ilé níwọ̀nba ẹjí olówó tó ní tẹ bá tiẹ̀ bá mi rí bóyá sí sọ̀nà two bedroom flat kò sì lówó lọ́wọ́ wáyé tí ò lọ tó tó wú room and parlour self contained bóyá with eh, eighty thousand naira ó ti sanwó gbogbo ẹ̀ láwọn àdúgbò tó ti ń wá pé kéèyàn kan sáà máa gbélú bẹ̀ṣà àbí bẹ́ẹ̀ kọ́ ni Abu Muhammad ẹ̀hẹ́n ó wá wà ń gbòòrò olóòrò owó gbalé ìgboro náà sì sàn ẹ́ o ò rí jẹ́ kí orí nǹkan kan ṣe tó bá lọ sáwọn ọbẹ̀ yẹn bóyá ohun tí wàá tún máa jẹgbọ́n ẹ̀tún níra wàá tún bẹ̀rẹ̀ sí gbin ẹ̀fọ́ wàá máa gbin ata wàá tún máa sin adìyẹ wàá dẹ̀ tún máa sin maggot táwọn adìyẹ á máa jẹ ìgbésí ayé wo ló rọrùn tó yẹ jọmọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà àwa tá a wà lẹ́kọ̀ọ́ a kàn ń fìyà jẹra wa ṣá ó yẹ kẹlòmí ti kú oléko ti pẹ́ kó ti dágbére pé èwo èkó èyí tí mo ṣe nú ẹ tó ẹlòmíì nílẹ̀ family land àwọn ará àta lọ jàǹfààní ẹ̀ tóun náà lè padà lọlé tá a máa lọ dáko ẹlòmíì tún wá ní ìdí oko yẹn ìdí oko dídá yẹn lọ bí i sí alóhùn òní máa dákójà ní iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ìdọ̀tí ní iṣẹ́ ìdọ̀tí báwo iṣẹ́ ìdọ̀tí tí wọ́n jẹ so ló fi jẹ́ pé àìmọye ìgbà ìyà tó ń jẹ wá mẹ́ńtálítì wa ló ń fi ìyà jẹ wá o ká gbìyànjú ká change mentality wa ká change orientation wa ọlọ́run ọba ní fa arúgbó mọ́hì wa sí àtún fatuhajiru fi ha ilẹ̀ ọlọ́run ọba fẹ̀ ẹ rìnrìn àjò ẹ travel káàkiri orí ẹ̀ tó bá wà níbi kan tí nǹkan rọrùn tí ò gbé ẹ fibẹ̀ sílẹ̀ tú wá bomi lọ iṣẹ́ kan ló ṣe títí títí títí ní ò já mọ́ nǹkan kan fi iṣẹ́ yẹn lẹ̀ kó tún tra iṣẹ́ míì ìkẹ́ ọlọ́run tí ó ti ó pọ̀ tọ́nà ọba ṣe fún wa nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ yorùbá kò síbi tá a kí nǹkan sí tí ò ní gbìn so gbogbo yẹn wà nílẹ̀ ń bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn a máa lóun ò fẹ́ yàwó látijọ́ ìtorí pé òun ò lówó ìwọ ló fẹ́ lówó ìwọ ló sọ̀rọ̀ ẹ̀dùn lòṣì kọ́nà má ṣe wá lólòṣì tó láwọn kan tá a lè ṣe wà rẹpẹtẹ ọmọ tó fẹ́ fẹ́ kíláàsì kan ni kíláàsì yẹn ló ń dẹ̀ láàmú wá another class àwọn obìnrin kan wà lẹ́ni tó bá gbọ́ pé irú ẹ fẹ́ fẹ́ wọn lásán wọ́n á máa fò sókè tí wọ́n á máa ṣe alihamudulilayi gidi irú ọmọ yẹn wà lẹ̀ ó wá wọn àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n á wù ẹ́ bá wà ẹ̀jẹ̀ wá rí mi fi ṣerú àfa yẹn lẹ wá ní kí n fẹ́ ìwọ náà wà lọ́wọ́ sí wọ́n ní otí apọ̀ lọ́kùnrin ló máa ń jẹ ohun tó ń pa wá ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà nìyẹn ilé ayé a ti pé ọba ṣe darí ayé kíláàsì ni tá a bá ń tọra wa pé ẹ classless society bá bá láàárọ̀ ẹ pé a fẹ́ create classless society àwùjọ tí ò ní sí kíláàsì ń bẹ tí gbogbo a jẹ́ bákan náà ṣọ́nà ń dá wa dọ́gba pín ورفعنا بعضكم بعضا زخرية ليتخذ بعضهم بعضا زخرية àti pín yín káwọn kan lè máa máa wọn kan sìn àwọn kan máa jọ́ga àwọn kan máa jọ́mọṣẹ́ sòkè èèyàn bá kọjá yé ẹni kò fẹ́ fẹ́yàwó ní bá máa bẹ náà pé ìwọ́n náà kọ́nà tiẹ̀ ṣàánú mi ẹ ìkọ́nà ọmọ Dangote yẹn ọlọ́run tiẹ̀ ṣe wọ́n ti máa rí kò wá máa ronú ọmọ Dangote ẹlòmíà tún máa rò pé ah kíyàwó ọmọ Dangote ọkọ̀ ẹ̀ púpọ̀ ti ẹ̀kọ́ lè ní lásán à ah! máa fẹ́ síréètì ni nínú àwọn nǹkan tó burú jù láyé òun ni pé kí ọkùnrin mùsùlùmí máa bẹ náà pé wọ́n lọ́wọ́ à ah! kò tiẹ̀ pèsè obìnrin olówó kan fún mi à ah! kì í tiẹ̀ kò tiẹ̀ pèsè ọmọ olówó kan fún mi kì í fẹ́ òṣì ló ń tọrọ fún rẹ̀ ànábì sallallahu alaihi wasallam níwọ̀n tó bá ń tọrọ ọrú ẹrú ló máa ṣe kú mọ́ bá ní patí kan ṣe nu ẹbí wọn ìwọ ti gbọ́dọ̀ tètè jí débẹ̀ toro gbọ́dọ̀ lọ sáàfù wọn kọ́nà má ṣe tiwa bẹ́ẹ̀ adú ẹlòmíì nìyẹn kí n ti ẹ̀rọ ọmọbìnrin olówó kan fẹ́ èyí tó fi ń bẹ náà pé kí n ti ẹ̀rọ ọmọbìnrin olówó kan fẹ́ fi ṣàdúrà pé kọ́nà tiẹ̀ ṣe mí lólówó kí wá fẹ́ àwọn ìyàwó tèmi náà máa gbé wọn dìde ohun tó jápọ̀lé ọmọ ẹ̀dẹ́ èèyàn jù nìyẹn kó wá máa bẹ lọ́n pé ẹ akọ́nà jẹ sáré ọmọbìnrin olówó kan sí mi àdúrà tó ń ṣe yẹn kò ń ṣe àdúrà rere àdúrà ẹni tó fi sọ yẹn náà ló máa fi sọ pé kọ́nà jẹ sáré owó alálùbáríkà sẹ́mi náà èèyàn wá lè fẹ́ yàwó kọ́nà ń tàka rẹ̀ fún yàn lówó ó lè gbowó dé ó lè gbé nọ́lẹ́jì dé ó lè gbé akíkanjú dé nǹkan míì tó ń ṣe láti pẹ́tipẹ́ tí ò já sí ojú ẹ̀ obìnrin lè jẹ́ kó ní àbúrò ẹ̀ ṣe ṣe báyìí ẹ̀ ṣe ṣe báyìí ẹ̀ ṣe ṣe báyìí ẹ̀ ṣe ṣe báyìí ọlọ́run lè ní o gbé connection dè pé àbúrò iṣẹ́ táìsì tẹ̀ ń ṣe yẹn ẹ jẹ́ ká gbé sórí íńtánẹ́ẹ̀tì nígbò gbé sórí íńtánẹ́ẹ̀tì báyìí báwọn kọ́sítọ́mà ṣe lọ́ bá ń lé yín káàkiri àbúrò afẹ́ṣe táìsì àbúrò afẹ́ṣe táìsì lọ́ bá gbé yín lọ Banana Island lẹ́ bá ṣe táìsì ẹyọ kan Banana ló bá ní ẹ máa jọ gẹ̀dẹ̀ náà wọ́n bá dé yìí mọ́lẹ̀ náà ló bá gbé pé ẹlòmíì bá ta ló bá ṣiṣẹ́ tó fún àyíbá àbú ah, muhammadu ni ló bá ní ah fún mi nọ́mbẹ̀ lòun náà bá pè yìí ló bá di pé àhìmọ́m ah, ibi tọrọ dé iṣẹ́ sáìta ní banana island ọdún kan lé ní àlè parí ẹ̀ ó dàbí kan ti ní kémi náà wá mú apartment kan banana island ó dàbí pé a fẹ́ máa kó lọ pẹ̀lú muhammadu apartment yẹn kàn ti tóbi ju kéèyàn fẹ́ yàwó kan síbẹ̀ náà ni. ẹ̀kọ́ fẹ́ méjì sílẹ̀ kan náà ni pé at least kan jẹ́ mẹ́ta ẹ̀ẹ́dẹ̀nu rẹ̀ nífẹ̀ẹ́ kó jẹ́ ìyá Muhammadu nìkan ni wọ́n máa jọ gẹ̀gẹ̀ ọlọ́àbí wa ti kò ń gẹ́ dáadáa.